ṣọ́jà tí mo fi two point five million rà tó bá délẹ̀ tán ní ìsìn ẹjọ́ ṣé pè ní mo fẹ́ ṣẹ́fẹ́ nìyẹn ni ó pé táwọn èèyàn bá ti ń dé tó bá ti ń rajà yẹn lẹ́lẹ́dàá mi láì tiẹ̀ sọ̀rọ̀ gbọ́ lẹ́lẹ́dàá mi tí lẹ́lẹ́dàá mi bá ti ń dùn báyìí á máa súre fẹ́ni yẹn ni ìwọ tó wà nílé lórí tó wá da tó wá fún ẹ nílé tó náṣọ lára tó wá daṣọ bù ẹ tó wá pẹ́ni tó wí ìka tó ń fú ẹ ó wá ní o fẹ́ ge jẹ nítorí pé wọ́n ti fọ̀nà kan wù ẹ àìṣe ah, ah, ah, o ilé ayé ló ń gbé àwa ò ní bá ṣe justice ìyàwó ọmọọyàn àdẹ̀fẹ́ mọ̀ nǹkan ju pé ikú tó pa ọmọdé yìí. ẹ wò ó mà wọ́n ti ṣòjóró o mọ́mí mọ́mí of inquest mọ́mí of inquest àwọn tí wọ́n mọ̀ ni they never knew Mohbad is an angel nothing nínú ọ̀rọ̀ ẹ̀ tí ò ní lọ láì ṣe. What means? Ẹ gbọ́ ẹ̀ àwa tá à ń sọ tá à ń ok èmi àti yín àti jà ní dáadáa lórí pé ó ti ẹ̀yẹ́ báyẹn ká ṣe báyìí ẹ̀yẹ́ ká ṣe báyìí ìka àti ẹ̀yìn àti àwọn wọn ń jà wọn jẹ tó máa padà sọ̀vẹ̀ gbogbo wa online náà ni gbogbo wa wà tèmi wọn ò ń ṣọ̀tá wa kí wọ́n porúkọ ẹ̀ mfm wọn ò ń ṣọ̀tá wa Karimo ti ṣe nǹkan tó bàjẹ́ nínú justice ó tún kọ̀ lára ẹ̀tù senses gbogbo àdì fúwọ́ family àbí ìṣèbáwá lọ́wọ́ gbá wa nínú ṣọ́ọ̀bù wa nígbà tó ní kó wá bá wa ní ṣọ́ọ̀bù wa kọ́ wa náà wà nígbà tó ń mórúkọ wa lọ sọ́dọ̀ àwọn tó yẹ kó ń fi orúkọ wọn ń track orúkọ wa tí a wa tàwa sọ fún èèyàn kan pé ẹ jọ ẹ wọ́n fi wọ́n fẹ́ ní káàkiri àwa pa wa ni ẹ nígbà tó wá sí ṣọ́ọ̀bù bí táyì pé mo wà lórí láìfù jọ yẹn bẹ́ẹ̀ náà ni màá yanjú ẹ̀ náà bọ́n ṣe ní kí n ṣe fídíò tòmí ìṣàṣe fídíò mi ìdẹ̀ bọ́ta sọ nǹkan kan pé òkè nǹkan báyìí ni mo rí àwọn tó wà ń bẹ̀ wọ́n mọ evidence ta a rí bọ́tà nígbà kò nídìí ká ń gbé bọ́ta kákàkiri ọmọ sọ ọmọ òtè mo máa ṣe gbogbo yẹn ọmọ òsè òun ni any small thing lórí update update update wọ́n ti gbé o ṣé nítorí ẹ eh? kò lè sẹ́ni tó máa ní pé bóyá pé èèyàn kan wá bá òun pé ya ẹ wá ẹ yẹ kájọ gba ẹ wá gba owó tó máa ní bóyá gbowó lẹ́yìn lọ́wọ́ òun àbá wọ invoice òun pé ó yá ẹ fún wa ní nǹkan náà ẹ eh? but gbogbo eléyìí táwọn ń ṣe yìí kò dáa tèmi ní pé kí bàbá ṣáà tètè kọ́ pé bàbá ṣáà lajú wọn sílẹ̀ kọ́ mu àwọn tó ń ṣe titi wọn o hmm. àwọn kan wà tó bí ọ̀tá àwọn kan wà tó àwa bí àwa kan wà títọ́ irú òkè tí mo ti wá tọ́lọ̀ yìí sìn èmi tí mo ti dájú anti justice mo dẹ̀ ti gba fọ́ọ̀mù justice irú nǹkan tó wá sọ lórí láìfù yín bíbà èmi ti gba eh, eh, anti justice fọ́ọ̀mù mo ti gbà tipẹ́tipẹ́ látọwọ́ crunchy. <laughs> mo ti gbà tipẹ́tipẹ́ torí ibi tó tọ́ bá wà lèmi dúró sí. chessman mm. come up o yawa don gas wọ́n ti ṣòjòrò government fẹ́ ṣòjòrò òjòrò wo nìyẹn o ẹ jẹ́ fún wa lọ́pdẹ̀tì. ẹ jọ wọn fẹ́ ṣòjòrò so this um, mama um, kankan so I, I suspected some foul play when this thing came out uh, on Monday, the Vanguard news came out on Monday, I suspected some foul play. So right now, the um, Anthony General, the DPP, they don't, they even want to close. They, they said they are done with inquest. They want to go straight to High Court. It is not something we should jubilate about It is something we should fight against. It is something we should fight against. The reason is because they said they have enough evidence. What evidence do they have? The evidence they have is what Barrister um, Sanshitu said. Oh, uh, the prime boy hits the boy and the boy got injured the nurse came and the nurse uh, mobile gave injection and mobile died that is what they want to write their report on so this is the time we need to call out the government this is the time we need to call out the government so who are they charging to high court prime boy and the nurse No, spending is not even there. And I trust me, if they charge prime boy and the nurse, that is not justice. And I know what I'm talking about. That will not be justice. So, uh, I'm going to try and see if I can bring aristocrats up. Madam, make a rest la. I just join. You don't bring me up. What did I do you I now? I didn't touch you. Let me touch you. Who Who can bring me aristocrats up? Ah. Uh, I did not. I, I just sent you a request to come. Are you missing me like that? I love you. That's what love can do. <laughs> Aristo, mi ò sùn lóru. Ṣebí I told you I ah, sent you a message since Monday. I said kí ló ń ṣẹlẹ̀. Mom, eh, eh, wait, see you. You should know me by the way I say things. If me, I no confirm things well well. I know the day assertive on top all the story don dey my spirit go soon reach gidigidigidigi but na na ploy but until they talk the thing wey they wan talk then we go talk am because but we cannot wait for them to say it because we they don talk am now we don know now we don get the better confirmation. I know na I have a I have the memo too I have the eh. memo in fact I have the memo from oyo. you know the bible says when two or three have witnessed something then it is witnessed. So we have more than two, three, four have witnessed it, so we can talk about it. So because you know I was that's that's press release bothered me so much on Monday. Bothered me because it was uncalled for. I smelled foul play. And I don't know how And I know Smith and Bankole, they said they were in court today, but I don't know for what. We're probably going to get updates from them later. But what no, the, is... case, the case of the appeal ought to be on 28th. That should be Monday, yeah? That's supposed to be Monday, but I think this thing this shenanigan they want to do wọ́n ti ṣojóró they want to by Friday they will release it officially trust me they want to nullify that Monday appeal they want to nullify it. but don't forget that I've said this in December uh, December on Papariano that the states have done something very, very creatively from the beginning of this case. Um, the former commissioner of police, Ounwa, when he did the preliminary report, they have given direction of where they are going. Adding spending to it is just an addendum. They've already gotten the scapegoats, the scapegoats they will use for this case, which is Prime Boy and the nurse. And if you check the trajectory of what they've done, they've remained mute on further communication about their investigation. One, two, the inquest itself did not come as an advantage to them because lawyers were able to track the coroner's report. But they tried to play that they are open to everybody by granting the family to say they want to do private autopsy, go and do it. They never wanted to do it. Don't forget, that we also came and said the last time that there is possibility of these people finishing the inquest on the 30th. Which oh, yeah, that, that's possibility. That was the game plan. Thank you. What, what I what, get it. So already what they've tried to establish for police, if police will not investigate again, because police have said we have our suspects. The loss that ejected him his friend who was claimed to have fought with him, even though all witnesses, none of them said specifically that they saw Prime Boy fighting this guy. They were all saying we heard. What that means is this if Prime Boy has a good lawyer at the criminal court and is they cannot establish prima facie that Prime Boy fought with that guy, Prime Boy will win on that basis the only person and that is if you have a good lawyer the only person that can be beaten or sanctioned in this manner is the adult nurse who is not a qualified nurse and when to inject a patient therefore when nurses medical people have such issue it, it, it, is, it is called involuntary manslaughter Yeah. If she has a good lawyer, Obviously, they give years. If, if they give her, if, oh God. But you know it's what? It's going to be involuntary manslaughter. So at the end of the day, as I will always say, the justice that will be given in this matter, of course they will give justice, but it is justice as defined as the system, not as defined by us. And there are a lot of people in this so-called justice for Mobad that are claiming to be ẹgbẹ́ Afẹ́nifẹ́re that are also working with the scheme by making sure that they go after some people that are trying to derail the plan of the state so to say to achieve to work to their answer because they've given answer before the exam and yeah. that is one of the reasons they want to kick out other Foundation other Wazobia Charity Foundation represented by Bankole and Smith Chamber because Bankole and Smith Chamber is not within the scheme of what they would do. Exactly. So they will open so their now, That is why they want to kick them out. And now that they the, them out. they've been trying to kick yes. them out. So and they see that this appeal they will win. So before they even win the appeal, make dem kuku say we don close the inquest we got in our suspect we have tagged dem to court so what, what appeal if you win the appeal clap for yourself but the inquest is closed so either way what they want to do since last year they still they have allowed us to make noise to do and they will still do what they say they will do chikena and that is how the state work the power of the state we no go deceive ourselves na so e be.